Ìwé láti ọ̀dọ̀ Jákọ́bù. Jákọ́bù orí kìíní. Èmi Jákọ́bù ìránṣẹ́ Ọlọ́run àti ti Olúwa wa Jésù Kristi ni ó ń kọ ìwé yìí sí àwọn ẹ̀yà méjìlá tí ó fọ́nká gbogbo ayé. Àlàáfíà fún yín. Ẹ̀yin ará mi, ẹ sí ayọ̀ gidi nígbà tí oríṣiríṣi ìdánwò bá dé bá yín kí ẹ mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín mú kí ẹ ní ìfaradà ẹ ní láti ní ìfaradà títí dé òpin kí ẹ lè di pípé kí ẹ sì ní ohun gbogbo lẹ́kùnrẹ́rẹ́ láìsí ìkùnà kankan bí ẹnikẹ́ni bá wà nínú yín tí ọgbọ́n kù díẹ̀ kí ó tó fún kí olúwa rẹ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run yóò sì fún un nítorí ọlọ́run lawọ́ kì í sì í sírìgún ṣùgbọ́n olúwa rẹ̀ ní láti béèrè pẹ̀lú ìgbàgbọ́ láì síyèméjì nítorí ẹni tí ó bá ń síyèméjì dàbí ibi omi òkun tí afẹ́fẹ́ ń fẹ́ kiri tí ó sì ń ru sókè kí irú ẹni bẹ́ẹ̀ má ṣe rò pé òun ò rí nǹkan kan gbà lọ́dọ̀ olúwa ọkàn rẹ̀ kò papọ̀ sí ọ̀nà kan ó ń ṣe ségesège ó ń ṣe iyèméjì kí arákùnrin tí ó jẹ́ mẹ̀kúnnù kí ó yọ̀ nígbà tí ọlọ́run bá gbé e ga bẹ́ẹ̀ ni kí ọlọ́rọ̀ kí ó yọ̀ nígbà tí ọlọ́run bá rẹ̀ ẹ́ sílẹ̀ nítorí bí òdòdó koríko ìgbẹ́ ni ọlọ́rọ̀ kò ní í sí mọ́ nítorí nígbà tí oòrùn bá yọ tí ó mú koríko á rọ òdòdó rẹ̀ á sì rẹ̀ òdòdó tí ó lẹ́wà tẹ́lẹ̀ á wá ṣègbé bẹ́ẹ̀ gan ni ọlọ́rọ̀ yóò parẹ́ lẹ́nu iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹni tí ó bá fi ara da ìdánwò kú oríire nítorí nígbà tí ó bá yege tán yóò gba adé ìyè tí Ọlọ́run ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ kí ẹnikẹ́ni tí ó bá ní ìdánwò má ṣe sọ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni ìdánwò yìí ti wá nítorí kò sí ẹni tí ó lè fi nǹkan búburú dán Ọlọ́run wò Ọlọ́run náà kò sì jẹ́ fi nǹkan búburú dán ẹnikẹ́ni wò ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn olúkúlùkù ni ó ń tàn án tí ó ń fa ìdánwò nígbà tí ìfẹ́kúfẹ̀ẹ́ bá lóyún á bí ẹ̀ṣẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ bá gbilẹ̀ tán á bí ikú ẹ̀yin ará mi olùfẹ́ ẹ má tan ara yín jẹ láti òkè ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé tí ń wá a máa wá láti ọ̀dọ̀ baba tí ó dá ìmọ́lẹ̀ baba tí kì í yí padà àti irú òjìji tí máa wà nínú ìṣípòpadà kò sì sí nínú rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ó fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí a lè jẹ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọ̀wọ́n mo fẹ́ kí ẹ mọ̀ nǹkan kan ènìyàn ní láti tètè gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kí ó lọ́ra láti dá èsì padà kí ó sì lọ́ra láti bínú nítorí ìbínú ènìyàn kì í yọrí sí ire tí Ọlọ́run fẹ́ nítorí náà ẹ mú gbogbo wèérí àti gbogbo ìwàkiwà à ń wá ipò aṣáájú kúrò kí a lè wà ní ipò kíní ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba ọ̀rọ̀ tí a gbìn sínú yín tí ó lè gba ọkàn yín là ẹ máa fi ọ̀rọ̀ ìyìn rere ṣe ìwà hù ẹ má kàn máa gbọ́ lásán bí ẹ bá ń gbọ́ lásán ara yín ni ẹ̀ ń tàn jẹ nítorí bí ènìyàn bá gbọ́ ọ̀rọ̀ náà tí kò fi ṣe ìwà hù olúwa rẹ̀ dàbí ẹni tí ó wojú ara rẹ̀ nínú dígí ó wo ara rẹ̀ dáradára ó kúrò níbẹ̀ kíá ó ti gbàgbé bí ojú rẹ̀ ti rí ṣùgbọ́n ẹni tí ó bá ń wo òfin tí ó pé tí í ṣe orísun òmìnira tí ó sì dúró lé e lórí olúwa rẹ̀ kì í ṣe ẹni tí ó gbọ́rọ̀ tí ó gbàgbé rẹ̀ ṣùgbọ́n ó ń fi ọ̀rọ̀ náà ṣe ìwà hù olúwa rẹ̀ di ẹni ìbùkún nítorí ó ń fi ọ̀rọ̀ tí ó gbọ́ ṣe ìwà bí ẹnìkan bá rò pé òun jẹ́ olùfọkànsìn tí kò bá kó ahọ́n rẹ̀ níjánu ó ń tan ara rẹ̀ jẹ ni asán ni ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ó pé tí kò lábàwọ́n níwájú ọlọ́run bàbá ni pé kí ènìyàn máa ran àwọn ọmọ tí kò ní òbí àti àwọn opó lọ́wọ́ nínú ipò ìbànújẹ́ wọn kí ènìyàn sì pa ara rẹ̀ mọ́ láì léèrí nínú ayé